ṣẹ́rí èèyàn mi lórí ọ̀rọ̀ ti military base ti US tán fẹ́ kó wá àwọn èèyàn ti sọ̀rọ̀ gan o àwọn èèyàn dẹ̀ sì ń sọ̀rọ̀ lórí ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán dẹ̀ ń sọ ó make point gan I mean ó make sense gan pàápàá jùlọ àwọn kan sentiment pé kán má gbé wọn wá àwọn kan àwa kan nìkan gbé wọn wá wípé etí tá a ṣe nìkan gbé wọn wá a ní point tiwa àwọn tó ní kán má gbé wọn wá náà ní point tiwọn wọn ní ká lọ wò ó kí ni ntí ibi tó ti kúrò kí ni intention wọn àti wípé kí ni ìrànlọ́wọ́ tán ṣe fún Niger nígbà tán wà Niger pàápàá jùlọ eh, ti France uh, military base ti France a sì mọ̀ pé France rèé ìwà olè wọ́n lọ jalè ńbẹ̀ ni ní Niger pàápàá jùlọ pẹ̀lú ohun àwọn nǹkan àlùmọ́ọ́nì wọn tí wọ́n fi ń ṣe nǹkan ogun wọ́n ní wọ́n ń ta ní pọ́ńtọ̀ wọ́n ń rà ní pọ́ńtọ̀ lọ́wọ́ wọn eh, ara tó fà á rèé tí àwọn ará ṣe yarí mọ́ wọn lọ́wọ́ tí wọ́n ṣe sọ wípé kí àwọn Russia wá ẹ̀pọ̀ àwọn mo sì mọ̀ ó dá mi lójú pé wọ́n tọwọ́ bọ̀wé pẹ̀lú Russia náà torí ní tí ó ṣe wọ́n eh, kó má jẹ́ pé pàṣọ tí wọ́n fi na ìyáálé ó ń bẹ lájà fún ìyàwó wọn kó má jẹ́ pé ní tí àwọn ará bíi ṣe fún wọn yẹn France pàápàá jùlọ ní Russia náà ó ṣe ṣùgbọ́n gbogbo wa tán wà ń bẹ̀ náà intelligence ó ń ṣiṣẹ́ lọ nípa ọ̀rọ̀ àwọn Boko Haram àwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n ń kógun jà wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ jihadist nkankan terrorism ẹ sì mọ̀ pé US hmm, tójú wọn rí lọ́wọ́ terror kì í ṣe kékeré wọn tiẹ̀ fi ìgbà kan láìkì wọn rárá ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ pẹ̀lú France tó rà mọ̀ wípé France à èjò lọ́wọ́ nù pẹ̀lú gbogbo terrorism activities tó ń ṣẹlẹ̀ ní agbègbè Africa èjò lọ́wọ́ nù gan gidi ni a sì ti gbọ́ oríṣiríṣi fọ́nrán níbi táwọn òyìnbó gan ti sọ fúnra wọn wípé èèrà ò fẹ́ pòpòrò dénú kò sí ìfẹ́ kankan táwọn ní sí Africa a sì mọ̀ wípé kò sífẹ̀ẹ́ tán ní sí wa bí alára bí kò ṣe wípé lákọ̀ọ́kọ́ wọn ò fẹ́ ká dàgbàsókè bíi tiwọn so inú wọn ń dùn wọ́n ṣe ń fi wá pa yìí tí wọ́n ń pè wá ní. tó ń pe ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láfíríkà ní third world country tó sì jẹ́ wípé èrò àwọn ò fẹ́ kòkòrò dénú ṣé rí i tí military base ẹ̀yẹn military base dáhùn sọ̀rọ̀ kò tí military base bá wà ní nàìjíríà o kó tó di táìmù yìí ni wọ́n ti ń relegate africa tó sì ń wá owó ọ̀nà láti má jẹ́ kí africa gbérí wọ́n fẹ́ kó jẹ́ ìlú wọn la máa ma wá greener pasture wá wọ́n fẹ́ kó jẹ́ ìlú wọn làwọn ọmọ nàìjíríà àwọn ọmọ black náà ti wá máa ma seek asylum wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn ni àwọn ń pàṣẹ kò yẹ yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá ti sọ lórí program wa lánàá àríyànjiyàn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwa fi nìjẹ́ ṣe case study ká tó wá fi nìjẹ́ ṣe case study ó ní nǹkan kan tá a mọ́ bára wa sọ tí olóyìnbó àti àwọn alákọ̀wé ń pè ní SWOT analysis SWOT ìyẹn strength weakness opportunities àti threat ẹ jẹ́ àfi yẹkìnní ìwò. ṣé ẹ rí nàìjíríà lọ́wọ́ tá a wà ya ní negotiating power tí wọ́n bá ní kí ni negotiating power negotiating power mean Eh, agbára tá a ní lórí tí oníbàárà ní lórí ẹni tó fẹ́ ta nǹkan fún nítorí nsìn la lè fún one condition wípé bẹ́ẹ̀ bá ṣe déédéé ẹlẹ́ǹbọ̀ lọ́dọ̀ wa a mọ̀ tẹ́ńṣìn yín ó sì dá kéèyàn mọ̀ tẹ́ńṣìn èèyàn bẹ́ẹ̀ bá ti mọ̀ tẹ́ńṣìn èèyàn yẹn ò ní kéèyàn mọ̀ bá yàn ṣe ìwúlò tára náà máa rí jẹ lára wọn la máa leverage lé lórí la máa capitalize lé lórí ẹ̀ẹ́dẹ́lẹ́ẹ̀bá USA ṣe kò possible lóòótọ́ wọn ní ẹni tí ó bá èṣù jẹun Eh, síbi rẹ̀ ó gùn síbi tó gùn náà la fi draw contract àbá agreement tá a bá fẹ́ ní papọ̀ wípé ẹ̀yin ará bíi ẹ wá o àmọ̀ sí yín àmọ̀ wá yín ṣùgbọ́n àní gbà ó kàn wá kú sọ́wọ́ àwọn olórí wa ṣá trust ṣàlẹ̀ trust process sọ́wọ́ àwọn olórí wa àti pé wọ́n wá àti pé wọ́n wá ìgbà tán tí ìwà gan ẹwọ́n táwọn olórí wa ń fi wá ṣe lọ́wọ́ wọn rádaràda àwọn náà ń fi wá ṣe yànmọ̀yànmọ́ báyìí lọ́wọ́ wọn so ẹ jẹ́ asáré wo ọ̀rọ̀ SWOT tá à ń sọ s yẹn mean strength kí ni strength wa nínú gbogbo tó wà nílẹ̀ strength wa ni wípé a ní negotiating power a lè kọ́ bluff fún wọn ìgbà kan la mọ́ bẹ̀bẹ̀ pé a ti ẹ̀fẹ́ ra weapon lásán gan wọn a máa fi wá pa wọn ò ní ta weapon fún ẹ mọ́ tó fojú wa rí lórí ọ̀rọ̀ weapon náà ṣùgbọ́n ara strength ta ní nìyẹn ń sìn wípé tán bá wá ó ṣeé ṣe kí ọwọ́ tẹ gbogbo àwọn terrors àwọn terrorist tó wà ní àdúgbò agbègbè nàìjíríà ó ṣeé ṣe káwọn yẹn náà shrink pé a ó tiẹ̀ da àwọn èèyàn àwọn eléyìí ti wá wá o ká ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ́ gbogbo àwọn haúsá ti ń pariwo iná ejò wọn lọ́wọ́ nú bí strength mi bá tún wà ẹ̀yin náà ẹ̀ bá ń fojú sunùkùn wò kí ni strength wa tá a ní sìn strength ta ní ni wípé ó ṣeé ṣe kí àjọ ní aláìpọ̀ torí ojú burúkú ni Russia fi ń wò wá o ẹ mọ̀ tanra ẹ mọ̀ jà tanra wa o opportunity rèé láti kúkú lọ pẹ̀lú Russia tàbí ká lọ pẹ̀lú US ṣé ẹ ti ẹ̀rí ti France yẹn kò tiẹ̀ sínú ọ̀rọ̀ gobe ni kò sínú ọ̀rọ̀ so tá a bá fẹ́ ṣe dáadáa ẹ sì mọ̀ wípé eh, Nàìjíríà Tinubu wọ́n ti tọwọ́ bọ̀wé pé wọ́n multi billion dollar project uh, gas project tí wọ́n ń ṣe láti gbé gas lọ sí Europe through pipe Niger ló yẹ kó gbà kọjá tẹ́lẹ̀ ṣùgbọ́n torí wàhálà tó wà Niger àti bọ́n ṣe fi agídí fi eh, tí àwọn military gbàjọba kò jẹ́ kó wáyé mọ́ àti wípé Nàìjíríà àti Niger ò ní àjọṣepọ̀ tó múnádóko mọ́ eh, kíní ti gbà rin láyìn ti gbà rin wa kọjá láti gbà àárín wa kọjá so àti wípé gáàsì tá a fẹ́ mọ̀ tà fún Europe yìí kì í ṣe bísínẹ́sì kékeré bísínẹ́sì tó jẹ́ wípé ó máa lọ fáà gan ni Russia dẹ̀rẹ̀ inú wọn ò dùn sí ẹ mọ̀ jẹ́ àtàn wa ẹ mọ̀ jẹ́ kí odigba tógun bá tó ṣẹlẹ̀ láàrin Russia àti US o kí Russia tó ṣe ń tọ́ máa ṣe fún Nàìjíríà o ẹ sì ń bìkan ẹ sì ń bìkan ẹ sì ń ta ẹ sì ń bí ìgbà tẹ gba oníbàárà wọn ni ẹ sì kan ẹ sì ń bì ẹ kan àárín lẹwà àárín ibo lẹwà ẹ ti gbóníbàárà wọn so kí ni strength wa ń sìn tí US bá máa wá kí ni condition tá a máa gbé wọn then ẹ jẹ́ àwo w tó tẹ̀lé ẹ mọ̀ pé SWOT ọ̀rọ̀ SWOT là ń sọ w mean weakness kí ni weaknesses wa ara àwọn weaknesses wa làwọn olórí wa wọ́n lè lọ tà wá nínú gbogbo tá a sọ yìí wọ́n tún lè lọ tà wá wọ́n lè lọ tà wá láwọn olórí wa ara witnesses, ni ara witnesses, ni wípé ṣáwọn ará bíi náà kí ni intention wọn intention wọn kí ni weaknesses wa ara witnesses wa ni pé a lè má lè handle àwọn ará bíi dáadáa a ní intelligence tó múnádóko ara witnesses wa tún ni wípé àwọn terror terrorists wọn ń dà wá láàmú ara witnesses wa ni wípé Russia tí ò nífẹ̀ẹ́ pòpòrò wa dénú wọ́n ti wà lẹ́yìnkùlé wa ara weaknesses wa ni wípé àwọn àwọn ológun wa wọ́n ti di jẹ̀ǹtúẹ̀lẹ̀ ìkùnà ń gbé kiri wọ́n ti dolóṣèlú wọn epo lásán tá a nílùú ìwọ̀n lè sọ àwọn militant náà fi ń sọ epo ara ń tí a fi lùsì díìlì pẹ̀lú Qatar ní ìjẹta yìí tí Qatar fi láwọn wá Tinubu ń lọ káàkiri ń sáré wèrè kiri ṣùgbọ́n àwọn Qatar àkótí ẹ̀ tí ìpadà délé tó tún lọ ní ìsìn Saudi àmọ́ tó ṣe wọ́n ní bóyá wọ́n fún ní nǹkan jẹ àbí nǹkan kan àti ìgbọ́n nǹkan kan kí orílẹ̀-èdè wà kẹ́kàn mọ́ sí báṣubàṣu tí Qatar ní ìsìn Qatar ti yarí pa àwọn òwà tá a lóyún fẹ́ wá ara weaknesses wà nìyẹn nítorí militant ló ń ṣọ́ ipò gbogbo ohun tó yẹ kí àwọn sójà ṣe kò sí kankan nú ẹ̀ tó ń ṣe wọ́n tún ń gbèsè àwọn aráàbí ẹgbẹ́ ohun tí wọ́n fojú wa rí gbogbo àwọn nǹkan tó yẹ kán dá sí lórí ọ̀rọ̀ Fúlàní wọn ò dá sí ẹ̀rọ páwọn òyìnbó gbogbo kínní ni ara weaknesses wà nìyẹn ẹ mọ̀ dé o ó kú ó àbí ọ́ ó dún bíi hot swat ó ní. <laughs> Eh, SWOT yẹn ó wá mean opportunity kí ni opportunity ta ní opportunity ta ní ni wípé ara ẹ̀ àkànnú ẹ̀ ni wípé àwọn ni wọ́n fẹ́ wá bá wa ń sìn torí bí ìgbà tí wọ́n léèyàn wípé ẹ ráàyè mọ̀ ń bì kan ibo la tún lè lọ opportunity ló jẹ́ fáwa wípé wọ́n ń wá àyè ibì kan lè lọ opportunity ni opportunity tó tún jẹ́ fún wa ni wípé a tún a ní negotiating power bó ṣe jẹ́ strength wa náà ló tún jẹ́ opportunity opportunity ló kọ́kọ́ jẹ́ àwa la máa sọ di strength. ara uh, weaknesses tí mi ò mẹ́nubà lẹ́ẹ̀kan ni ìwà ìbàjẹ́ àti corruption tó wà lára àwọn lọ́wọ́ àwọn politician wa tán bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ìmọ̀tara ẹni nìkan náà máa fi ṣe owó díẹ̀ làwọn máa máa wò ṣùgbọ́n wọn ní wo kí làwọn army wa àwọn iléeṣẹ́ ológun wa lè gẹ́ẹ̀nì wọn ní wo àmọ̀ wọn dáadáa orí wọn ti yí ó bá ti dọ̀rọ̀ owó mo ti mẹ́nuba strength mo ti mẹ́nuba weakness mo ti sọ̀rọ̀ díẹ̀ nípa opportunities èyí tí màá rántí ẹ̀yin náà bá ń fi sí ó ti yé abáhùn ó wá kù threat threat eh, ṣé àwọn pé ọ̀rọ̀ SWOT là ń sọ SWOT threat yẹn ni last méjì tèmi rí ni wípé lálàkọ́kọ́ wọn yóò jẹ́ kán ráyè tọwọ́ bọ ọ̀rọ̀ nǹkan àlùmọ́nì wa wọ́n rí wa tán kò sígbà tán sì rí wa tán náà torí wọ́n ń lo sátáláìtì láti lu wọn lọ́n gan wọ́n ń sọ tí ó ṣẹlẹ̀ ń lu wa ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ tírẹ̀tì ni wípé ẹni tí a bá ti gbà ìbá ṣe Russia ìbá ṣe US ẹni tá a bá ti gbà kó jẹ́ kó wá establish military base sọ́dọ̀ wa. So ẹni tó bá jẹ́ ọ̀tá wọn wọ́n rí àwa náà bí ọ̀tá tó bá jẹ́ US lápapà fọwọ́ sí kán bá wá Russia máa rí wa bí ọ̀tá tó bá sì jẹ́ Russia náà ni US máa rí wa bí ọ̀tá yẹn kan ṣoṣo tèmi ò ní gbà tí ò ní fẹnu sí ni àwọn ti France torí ọwọ́ wọn ò mọ lórí ọ̀rọ̀ Boko Haram so nídìí èyí ó jẹ́ ká mọ̀ wípé a nídìí àwọn ará bí yìí ṣùgbọ́n ọ̀nà wo la fẹ́ gbà nídìí wọn kí la fẹ́ tọwọ́ bọ̀wé torí àwọn kan ní rárá kó mọ̀ ṣẹlẹ̀ àwọn kan ní ẹ kí Russia Russia better ju US àwọn kan ní US dá nítorí wọn láìkí terrorism ó dà ṣùgbọ́n wípé àní níyàn kankan nu wọn yẹn irọ́ pa ò torí ìjáwá ìjà ò always guide ni o kò dìgbà tí ogun bá dé kẹsẹ̀ wàá mọ rábàbà kiri tó bá dìgbà ogun ẹ̀yin lẹ máa bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n gbà yẹn wọ́n ní ìdí yín báyìí náà ṣe ń wá yín ẹ̀yin ni kẹ́ wá àwa ni ká wá lo ọgbọ́n wa ká lo intelligence wa ká jọ forí korí ká mọ̀ tara wa kó mọ̀ di decision tá a máa tọwọ́ bọ̀ ń sìn tí a máa táwọn ọ̀ràn díran wa tán máa tán máa tán máa máa ṣépè fáwa tá a fẹnu sí i tàbáwa tá a fẹnu sí i ẹ jẹ́ ká rò dáadáa o ṣẹlẹ̀ rí bá a ṣe ń wo yìí kò ń ṣe pé Russia fẹ́ bá Nàìjíríà jagun ó tiẹ̀ jẹ́ pọ̀rọ̀ gáàsì ẹ fẹ́ dá wà lálẹ́ ṣùgbọ́n irú àwọn tó máa lò yìí ọjọ́ tí wọ́n bá ti nìjẹ́ èsì yín ẹ mọ̀ rò pé nìjẹ́ nìkan lẹ̀ ń fèsì o ẹ ṣẹ̀ wá lọ mọ́ bẹ US ni o ọ̀pọ̀lọpọ̀ yẹn ń sáfogun <laughs> ẹ̀rín ń pa mí kò sí kí wàhálà mọ́ wà láàrin neighbor country kan sí kan kó mọ̀ jẹ́ pé gbà yẹn lẹ́sẹ̀ wá sẹ́ẹ̀ mọ́ wá bẹ US tàbí ẹ tiẹ̀ mọ́rọ̀ France kò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n US yẹn ẹja fọgbọ́n ṣe o wọn ṣe é lé dànù wọn sì ṣe é súnmọ́ jù o ẹja fọgbọ́n ṣe o Russia ti wà ní interest gbogbo wọn Africa ló wà interest yẹn kan ó kàn lè dáa jù kan lọ ni àwa náà sì ti a lè fọ́ọ̀sì eléyìí tí ò dáa tó wáá bẹ̀ wá ní ìsìn a lè fọ́ọ̀sì ẹ̀ kó àjọsí ẹ̀ sí eléyìí tí ó pè wá àti wípé bàbá US ń sìn ọjọ́ kan ó jọ kan us náà ó sì ẹ̀tanú wa débi pé wọ́n ní gbà kéèyàn kankan débi ni àwọn tó sì ń ṣe ẹ̀tanú nísìnyí tí ò fẹ́ kéèyàn eh, us àti france náà rọ́wọ́ mú britain náà british wà láàrin wọn torí british ti gbérú ìgbésẹ̀ ìrí ta yarí kanlẹ̀ àwọn náà sì colonize wa so ní ìsìn tí us wá fẹ́ wá àǹkankan lóòótọ́ west kan náà ní èròǹgbà kan náà ni gbogbo wọn ní ṣùgbọ́n inú britain ò dùn sí i wípé táwọn ò rí ṣe US táwọn colonize tó gba independence lọ́wọ́ àwọn ni ó wà á mọ́ ní bèsì sí Nàìjíríà bó tiẹ̀ jẹ́ wípé at the end of the day nǹkan kan náà ló wọ́ sí torí àti NATO àti gbogbo wọn o àjọmọ̀ ṣe pọ̀ ni ṣùgbọ́n n tèmi fẹ́ jẹ́ kí ó yé wa ni wípé ẹ tanú ara wọn bí tí erin méjì bá ti ń jà hmm, koríko bẹ́ẹ̀ ni mo ń sọ́fà rẹ̀ ẹ sì mọ̀ pé koríko ò ogun kò invite àwọn irin méjèèjì kan wá jà bíjà ò sígbà tíjà abẹ́lẹ̀ láàrin Russia àti kìnní tí wọn ò ní tí ò ní kàn wá. kọ́kọ́ tí mo kàn mọ̀ ni wípé Nàìjíríà ti wà láàrin méjì o a ti wà láàrin méjì àárín mẹ́ta àti àárín ẹ̀ ń tà pọ̀ gan tá a wà gan ó pọ̀ torí àfi kí bóyá káyà yọwọ́ ń bẹ̀ pátápátá ká mọ́ gbé èèyàn kankan torí inú Britain ò ní dùn. Russia náà ń wò wá kòròkòrò wípé ẹ̀ ń táwọn fẹ́ dáná sun tó ń fi kó para. ní báyìí èèyàn mi ẹ jẹ́ ká padà sórí kí ni ká lo Niger gẹ́gẹ́ bí case study kí ni ti Niger kí ni benefit tí Niger gbádùn nígbà tí àwọn ará bíi wà ń bẹ ẹ ń ta find out ni wípé Niger ò gbádùn kankan intelligence tá à ń pariwo gan wípé torí ẹ̀ kán gbà wọ́n láàyè kán lè gather military intelligence fún wa láti fáìtì boko haram fáìtì terrorist fáìtì àwọn fúlàní herdsmen àwọn agbésùmọ̀mí àwọn jàǹdùkú lóríṣìíríṣìí wọ́n ní ní nìjẹ́ wọ́n ní wọ́n da iṣẹ́ wọn ṣe ni pé wọ́n ṣá military intelligence pẹ̀lú ìjọba nìjẹ́ débi wípé wọ́n máa help wọn fún láti fáìtì boko haram àti terrorism pé terrorism gan tún wá lékè sí. Si ní àsìkò tiwọn bẹ́ẹ̀ sì ni wọ́n ń dictate tí wọ́n ń fọgbọ́n dá ìjọba dúró láti bá àwọn ìjọba míì tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ sí wípé nígbà kan wà ń bẹ nìjẹ́ gan ò lórí láyà láti ní àwọn fẹ́ tọwọ́ bọ nǹkan kan pẹ̀lú Russia àbí nǹkan kan ṣùgbọ́n lábà tí ẹ ṣe wá ń sọ̀rọ̀ yìí ó ti wá di dandan wípé ibi tí wọ́n máa ṣe tí ibi tó wà nù ìgbésẹ̀ yìí ó pọ̀ ju ire tó wà ń bẹ̀ lọ àti wípé ìjọba nàìjíríà ti jáde o federal government wọ́n ti sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé kò sí ní tó jọ o pé àwọn ò ní gbà kí àti US àti France pé kó wá sí kán wá ní military base níbi pé àwọn ò ní gbà pé káwọn ọmọ nàìjíríà kan lọ ká lọ fọkànbalẹ̀ lórí ẹ̀ o kó wá jẹ́ bó ṣe jẹ́ o ṣe rí wípé bá a ṣe jù síwájú jù sẹ́yìn tí àwa conclude bá a ṣe rí pé ó dáa ó dáa bẹ́ẹ̀ náà torí ó dáa ju ó bẹ́tà kéèyàn kúkú wà nù frapan tó wà ju kó wá tún bọ́ sínú fáyà lọ o ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà kan ṣì ní ìgbàgbọ́ wípé tí nàìjíríà bá mọ ọjà iná tí wọ́n ṣe ìdúnàdúrà wọn dáadáa tí àwọn náà tí wọ́n gbé gègé lé tó sì jẹ́ wípé àwọn náà tí ó ṣe wọ́n láǹfààní ni wọ́n tọwọ́ bọ ìwé pẹ̀lú àwọn ará bíi pé yóò ṣe wá láǹfààní gidigidi o bó ti jẹ́ pé wọn kì í ṣe intelligence wọn military intelligence wọn pẹ̀lú àwọn tí wọ́n filé wọn ṣe ibùgbé àwọn fi sínú ìwé fún wọn ni pé dandan wọn gbọ́dọ̀ wọn ṣe intelligence bàbá ra nǹkan ogun wọn gbọ́dọ̀ ta fún wa so gbogbo yẹn ni ká tiẹ̀ fi dán wọn wò ká tì sí wọn náà pé wọn sì gbọ́dọ̀ kọjá àyè wọn ibi tá a bá fún wọn náà ni kán wà o. Eh, ṣùgbọ́n tèmi mọ̀ ni wípé tírú ẹ̀ bá wà ó padà bígbà tán bá kó barracks wá sí tán bá náà fẹ́ kó barracks wá àárín ìlú ṣe mọ̀ pé lóòótọ́ àwọn army àwọn iléeṣẹ́ ológun náà àwọn ọmọ wọn mọ̀ ń ṣìwà awú láàárín ìlú nídìí èyí tá a bá lè sọ fún wọn wípé ìdí tí a ṣe fẹ́ gbà yín sáré ọ̀dọ̀ wa tí ó sì máa ní time tó jẹ́ wípé ọdún méjìlá fẹ́ fi gbà yín o a fẹ́ fi yẹ̀ wò náà o ẹ gbọ́dọ̀ bá wa jà fún lórí ọ̀rọ̀ terrorism àwọn náà àwa náà lè kan nípa fún wọn wípé bẹ́ẹ̀ bá wá wá sí ọ̀dọ̀ wa náà ẹ mọ̀ share military intelligence pẹ̀lú wa pàápàá jùlọ láti láti borí ogun Boko Haram bá a bá sì ti bókun borí ogun Boko Haram ẹ wo ìwọ̀nba ni ti Fúlàní xn o àǹfààní tèmi rò pé ó yẹ kí Yorùbá nation jẹ látara wọn nìyẹn tá a ṣe ń pọnnu mọ́ ṣùgbọ́n ní báyìí tí federal government Nigeria ti sọ pé irọ́ àwọn ò mọ̀ ń pa ẹ̀ tí àwọn kan sì jáde àwọn professor kan lẹ́yìn north tán jáde tán ti ní irọ́ ni pé àwọn rí lẹ́tà tí wọ́n kọ sí wọn wípé ṣùgbọ́n nígbà tí àwọn ti pariwo síta ni ó jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ìjọba Nàìjíríà lábẹ́ Tinubu sọ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀ àti wípé ó tún wá dá a padà síbi tá a ti ń bọ̀ wípé kí ni tẹ́ńṣọ̀n àwọn ará bíi gan tí wọ́n fi máa ń dá military base sílẹ̀ nígbà tí ìsepogun wà tí ò sì sí ọ̀tẹ̀ kí ni intention wọn tó fi ń dá military base sílẹ̀ táwọn ṣe dúró sí ìlú wọn lọ́hùn ebi military kìíní wọn ni ilé tó jẹ́ pé Áfíríkà ni wọ́n wá ń dá military àti oríṣiríṣi ìlú ni wọ́n lọ ń dá military base sílẹ̀ fún hmm, ó jẹ́ oyé wa dájúdájú wípé ibi tí wọ́n ti ń kó agbára jọ náà rè tí àwọn èèyàn ti mọ̀ wọ́n gẹ́gẹ́ bí alágbára tí wọ́n sì ti ń rí ààyè tí wọ́n ń tọ́jú bọ ilé onílé <laughs> gbogbo wọn náà ni o àti Russia o àti Amẹ́ríkà ìkan òṣẹ́ kan eléyìí tí Russia ń ṣe ń sìn náà àwọn náà wọ́n fẹ́ get back at America ni kì í ṣe pé àwọn náà dá a débẹ̀ àwọn ń play game wípé àwọn ó bá yín fojú Amẹ́ríkà hàn mọ́ bò game tó ń play nìyẹn tí ìbá ṣe yẹn ká láwọn gangan ló wà nípò tí Amẹ́ríkà wà nísìnyí yóò lè díẹ̀ o bóyá amẹ́ríkà làbá mọ̀ wò báyìí pé wọ́n dáa bẹ́ẹ̀ ṣe ń fojú dídá wo russia ká ní russia ló wà nípò tá amẹ́ríkà wà báyìí bóyá amẹ́ríkà ń gbà yẹn láàmú wò wípé àwọn mọ̀ dáa ju russia lọ o so mo sì mọ̀ wípé àṣìṣe àkọ́kọ́ tí nìjẹ́ ìkọ́kọ́ sí wọn ti ìlẹ́kọ̀ọ́ ń bẹ̀ torí kò sí bí wọ́n ṣe lè ṣètò nǹkan bá tọwọ́ bọ̀ ní òdìfà bọ́jọ́ ọ̀la wọn ó ṣe rí o. ó bẹ́tà kakú mọ́tọ̀wọ́ kankan gbà náà so eléyìí ni ó fa mokomoro ti lọ wájú àti lọ sẹ́yìn àti o kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa o kò ní sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ní nàìjíríà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìjọba nàìjíríà fi síta ṣùgbọ́n mo lérò wípé a ti mọ tó a ti lo fọ́nrán yìí láti fi kẹ́kọ̀ọ́ ó sì ti yé wa yékéyéké nígbà bá sọ nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lẹ́yìn ẹ̀fà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn confidential matter tí ò lè yé àwa yìí náà ṣùgbọ́n ìwọ̀nba tó yé wa náà ni a ní ká jọ jíròrò lórí ẹ̀ o ẹ ṣe o dandan kọ́ ni ká ní military base o àtàwọn tá a gbé sí lẹ́yìn àtàwọn tá a gbé sí lẹ́yìn ibi tó já sí rèé o ẹ ṣeun ṣeun.